olúwa olúwa dáná máa sí olúwa ẹ bá mi kò sẹ àṣẹ ẹ bá mi sàṣẹ àṣẹ ìkórè wà kété àṣẹ màmá mi màmá rè bò àṣẹ màmá mi màmá rè bò àṣẹ màmá mi màmá rè bò àṣẹ ìyá kó wa jẹpẹ àṣẹ ìyá kó wa jẹpẹ.